بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم بك أمسينا وبك أصبحنا وبك نحيا وبك نموت وإليك النشور أقدر قسم الله ọba tí ó ní kálánfà ní láti ní wọn pàdé yẹn nírọ̀lẹ́ ìrọ̀lẹ́ òkúta ọ̀rọ̀ nípa àlùsáàbàkọ̀ wàlùmùsáàlábà omi àṣẹ àgbéyẹ̀wò lẹ́yìn náà a tàta kòrò lọ síbi àlùbọ́sùlù ìjà nǹkan gbà ìlọrin lọ́wọ́ gbà. قال المؤلف رحمه الله باب المسابقة والمغالبة bàbá wa àtúnáàdì ọlọ́mọbanìkẹ́ bàbá wọ́n ní agbọ́n yìí ọ̀dá lórí mùsábàkọ̀ ìdíje wàlùmọ̀gálábà ìjọ wẹ̀ntí ó borí láàrin ìnà méjì kan tàbí jù bẹ́ẹ̀ lọ. wáyé sàlátùtù àníwá ọ̀nà mẹ́ta olùmùsábàkọ̀ ìdíje ló náà yàdúzù mìíràn wà ìran kan nínú rẹ̀ òun lẹ́tọ̀ọ́ ní bá ti fẹ́ ṣèjúde kí ẹ̀bùn ọ wà ń bẹ̀ kí ẹ ń bá lékè o ẹ̀bùn báyìí ẹ̀bùn báyìí ni ó jẹ tiẹ̀. ìran ẹlẹ́ẹ̀kejì wọ̀gbẹ́ ìrìnnì òun lè tó ṣe pé a lè ṣe nídíje ṣùgbọ́n ẹ̀bùn ọ̀gbọ́dọ̀ wà ń bẹ̀ ó èyí tó lẹ́tọ̀ níbi nǹkan mẹ́ta ni musabakotul ẹ̀yìn fáyìn ìfi ẹsìn ṣe ìdíje wàlíbèl àti ràkúnmí wàtíhàn àti ọ̀pá títa sábàwọ̀ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí a rí kí wọ́n pàtàkì pọ̀ nípa jihad ohun ẹ̀sìn ní jíjà ní pàtàkì jùlọ láwọn àsìkò èyí tó ti lọ lásìkò àníbò Muhammad àtàwọn àsìkò kan lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n lásìkò tá a wà yìí ẹtí kù òní tá à ń fi jagun àwọn ọ̀tá ilé ni wọ́n ń jókòó sí tí wọ́n ti ń fi nǹkan ogun ránṣẹ́ nǹkan tí ó ṣe ọtẹ́ ni wọ́n fi ránṣẹ́ sí ìlú mi. mẹ́tẹ̀ẹ̀ta àbáwọn nǹkan tó bá jọ lásìkò tá a wà yìí kò sí ní tó burú láti ṣèdíje níbẹ̀ kódà tí yóò tún ní ẹ̀bùn nínú. wà náà yàjọ́ zòbìlà àìwádìí ìrìn ẹlẹ́ẹ̀kejì ó lè tó ṣe pé alẹ́tọ̀ láti ṣe ìdíje pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tí ò ní ní ẹ̀bùn owó nínú wọ̀láyà jùsùbìnrin wa ọlẹ́tọ̀ kúwọ́ wà ń bẹ̀rù wọ́n wájẹ ní olùmọ̀gàlẹ̀ báyìí Ona ni gbogbo òdíje pátápátá lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta èyí tá a ti sọ síwájú wàbígẹ́rì nàrdi bákan náà kò gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ayò ọlọ́pàá àbí lúdò ní títa wọ̀dà fíjìmá àbáwọn nǹkan tí ó bá jọ eléyìí sáàrù mọ́tòlákọ̀ èèwọ̀ nílò ń tẹ̀ jẹ́ ní gbogbo ọ̀nà. wàhálà ni ó ìrìn ẹlẹ́ẹ̀kẹta yìí èèwọ̀ ni ó nínú ṣẹ̀ríà Islam àdéhùn wá lórí ìtàlá kọ̀ọ̀kọ́ pé a lè fi ẹ̀bùn a lè fi sí ó lè bá jẹ́ ìwúrí ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó fi pé la sabiqa illa fi khufin aw naslin aw hafirin gbogbo òdíje tí ó bá wáyé kò gbọ́dọ̀ lẹ́bùn ní o àfi níbi àwọn nǹkan mẹ́ta tí ń bọ̀ yìí ìdíje fi khufin anábìdá kọ khufin pátákó ẹsẹ̀ rà fún mi òní ń jẹ́ bẹ́ẹ̀. ọdàkọ hafiru pátákó ẹsẹ̀ ẹ̀sìn oníjẹ́bẹ̀ ọdàkọ nẹ́tìlù irin ntọ́gbàlérò onáàlídà yẹni pé iṣẹ́ ìdíje ká tún gba ẹ̀bùn lé lórí kọ̀lẹ́tọ̀ọ́ àfi níbi ìdíje tá a bá fi rà fún mi tá a bá fi ṣe àbí ìta fi ẹṣin tá fi ìmáàmù ahmadu àwọn ní àgbà wá wàtàláàtà àti mẹ́ta nínú àwọn àfọ́ òní súnà wàá mẹ́mà sí wá ha ṣùgbọ́n lẹ́yìn àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí fàínà dàkílà tó ń pèlèpè náà rí wàlúmáìsì gbogbo ní ṣe ẹjá wo ló ń ṣẹ́rífù kágbọ́n tí àfàwà tí wọ́n fẹ́ ṣe lálàyé níbẹ̀ bàbá ní báàbù musabaqati wal mughalaba hadha al-bab abala yìí yadkhulu fihi al-musabaqatu ala al-khayr lára àwọn nǹkan tó kó ní ó ní ìṣe ìdíje lórí ẹ̀sìn títa lẹ́yìn tó lè yára fẹ́fẹ́ jùlọ lórí ẹ̀sìn wal musabaqatu ala ar-ramy àti ìṣe ìdíje pẹ̀lú ìdà àbí ọfà wàlùmùsà àbáfọ̀tò alal ìbìlì àti ìṣe ìdíje lórí ìràpọ̀mí bákan náà lára tó kó ní alùmùsà àbáfọ̀tò alal àfúdàm ìṣe ìdíje yẹn ni pé ká sáré káwọn tó lè sáré jù gbogbo ẹ̀ náà lázàrí àti gbáradì ilẹ̀ fáwọn ọ̀tá lábẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ وكذلك أيضا المسابقة بالمصارعة iṣẹ́ ìdíje pẹ̀lú fífi ẹ̀kẹ́ ṣìnàjú tálẹ́ntó lè gbéra dálẹ̀ jùlọ tálẹ́ntó lè borí ẹnìkejì jùlọ eléyìí náà lábẹ́ musabakọ̀ ńlọ́wà àrí àkọọ́lẹ̀ pé òjíṣẹ́ náà ọba sallallahu alaihi wasallam àti arákùnrin kan tó ti pé ọlágbára pọ̀ ó kọ rẹ̀ wá sí mi níyè ní ìsìn tó ànábì bá arákùnrin náà wọ́n bá jọ sí bí wrestling ìfẹ́kẹ́ tẹ̀nàjú ànábì sì gbé dálẹ̀ yẹni pé òun náà lẹ́tọ̀ọ́ wrestling ọ lẹ́tọ̀ọ́ tí ọba ti lówó nú tọ́ba ti lówó nú ó ti di nù yẹni pé ìdíjọ́ fẹ́kẹ́ tẹ̀nàjú láti lè bá a máa ta lẹni tó lágbára jù nínú àwọn méjì tí a kọjú wọn síra wọn wàtúntàmà àlùmọ̀gọ́lábà wọn a máa pè ní mọ̀gọ́lábà ta lẹni tó fẹ́ borí láàrin àwọn méjì wàfíhábìlì azmínàtì lásìkò tá a wà yìí àwọn ìdíje míì ó tún bẹ ètí a máa ń pè ní àlùmọ̀gọ́rọ̀ àrùyàdíyà ìyẹn ìdíje ètè máa ń fi ẹ̀jẹ̀ gbá pẹ̀lú bọ́ọ̀lù ìdárayá wàlùmùsàbákọ̀tù wàlùmùgbàlàbà sábà ń sọ nípa mùsàbákọ̀ ìyẹn ìdíje bóyá ìfẹsìnsáré ni wàlùmùgbàlàbà àbí kí wíwo talent tó lè borí ẹnìkejì èròǹgbà àkọ́kọ́ tíṣẹ̀rí àfi gbé kalẹ̀ ní àtàmọ́rùn alàlùkọ́wà ìyẹ́pò ní kálukú ní ló ṣe kátó tó lágbára wọ́n á látọ́rọ̀ àtìlẹ̀járe yìí bóòlù yẹn ti lè sáré bóòlù ṣe lè tètè kọ́ tó bákan tó bá wà lórí ẹsìn bóòlù ẹsìn báwo ló ṣe lè sáré sí wàkàdálìka ìyá mọ̀rọ̀nù yìí má rí a tún máa jẹ́ ìgbáradì ilẹ̀ fún ràfúnmí aláṣúrí àti sẹ́yìn láti lè bá lè súré rìn àti láti wo bó lágbára rẹ̀ ló ṣe tó wàkàdálìka ìdáhùwà sáà bákan àlàkọ̀dà mẹ́yìn bẹ́ẹ̀ náà lẹ́nu tó ṣe pé ìdíje tiwọn ẹsẹ̀ méjì ni a fi ṣe ẹni pé kálukú jọ sáré láti lè bá ní okun lágbára eléyìí náà lára àwọn ìsábàkọ̀ ìlọ́wà wọ̀kàdálìkà ìdàtàsábàkọ̀ bẹ̀rọ̀mù yìí bákan náà tí a bá ń ṣe ìdíje pẹ̀lú ọfà títa láti wo tààlẹ́ńtọ́wọ́ rẹ̀ sùn jùlọ láàrin àwọn ogun tààlẹ́ńtọ́ ti ké yìí sí ibùdó adam tó bá ju nǹkan látòkèrè báyìí ibi ọba ń ibẹ̀ gangan òní yìí ọ̀ eléyìí náà mùsábà padà rọ́ mi òfin tó lọ́wọ́ kàmẹ́lá ònàkọ̀bù àádàfà bí kí wọ́n nà nǹkankan sílẹ̀ tàbí kí wọ́n wo bí igi kan wọ́n á jẹ́ pé látọ̀ kan látò kèrè wọ́n mọ̀ á ní ká máa ju nǹkan náà kálíbà àmọ́ta lẹ́ńtọ́wọ́ rẹ̀ ó sùn jùlọ wàkọ̀dìmán kàánà rọ́mìyó kàánà rọ́mìyó fi sèhàn láti gbà wáṣẹ̀ tipẹ́tipẹ́ wọ́n á máa ṣe ìdíje yìí pẹ̀lú ọfà láti lè bá máa taalẹ̀ ń tọ́wọ́ rẹ̀ yìí ó sùn jùlọ ṣùgbọ́n lásìkò sìn wọ́n á lo ọfà mọ́ ìbọn àti rọ̀kọ́ àti ọta òní wọ́n ń lò wal-hukmu wāḥidun ìdájọ́ rẹ̀ ò yàtọ̀ bákan náà ló ṣe rí fàyídà náà sọ bó hádàfà nù mẹ́ni àkọ́ọ́báwò yíjì alùláwò kádà wà kádà kákẹ́ wá fi nǹkan kan lílẹ̀ pípọ̀ ẹni ọwọ́ ẹ̀ bá sùn jùlọ kó bá lọ síbi nǹkan tààrà ẹni títí ẹ̀ bá ọkọ lọ síbẹ̀ òní ọgbà ẹ̀bùn báyìí báyìí irú eléyìí kò sí tó burú nínú ṣẹ̀ríà Islam látàrí pé lára agbára dì fún wọn èyí tó lọ ń pa wá láṣẹ nípa rẹ̀ nínú suratul Anfal pé wà á jò láhùn àtàkà àtúnmí fún wa gbogbo ń tẹ́ ẹ bá ní lágbára pátá òní ẹ̀fà létè lẹ́ o òní ẹ̀fìyàmá lẹ́ o dàwọn ọ̀tá ẹ̀sìn torí ìbò nàbí àdúgbò lọ wà àdúgbò kọ ẹ fi máa ṣe ẹ̀rù bá àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run tí wọ́n tún jẹ́ ọ̀tá fún ẹ̀yin náà. وفي مثل هذا التدرج تقوية البدن níbi irú àwọn ìdárayá báyìí a máa fún ara lágbára alákọ́lábì mọ́álàlàhàrùbẹ̀ lórí báwo la ṣe máa sáré wá ọ̀tá àìbẹ̀ẹ̀tì ẹ̀kọ́ tọ́wọ́ ọ̀tá bá fẹ́ dunni báwo la ṣe ṣá báwo la ṣe ọ lára wọn àǹfààní ohun tí القوية على إصابة الهدف بكنا إما في أوصن يعني كما أصن كبتا لن توي سجلو إلي يناس الأنفاني أنفاني يعني في إذا تقابل مع العدو ìgbà mùsùlùmí tó bá pàdé ẹni tó jẹ́ ọ̀tá rẹ̀ fàyídà hùwà ọ̀dẹ̀ àràfà wáyé kọ́ bá ti máa bóòlù á dé lẹ̀ nǹkan á dé ju nǹkan tòwọ́ rẹ̀ yóò lè ṣẹ̀dùn ọ̀tá yóò mọ bóòlù ń tẹ́lẹ̀ ju nǹkan bóòlù ní tọ́ta bá dùn báwo lòun ó ṣe faramọ́ báwo lòun ó ṣe yẹ̀bá fún un tó fi jẹ́ pé yóò sí ìbò owó wà wọ̀lá yóò sọ òun ó lè ju nǹkan mọ́ta ṣùgbọ́n yóò mọ báwo ló ṣe yẹ tọ̀tá tí òfin ní báwo ni àdàjẹ́ àìsàn àwọn ìta àkàálẹ̀ ọlẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà ìsìláàmù وقد تكلم عليها العلماء قديما àwọn àfá àti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí irú eléyìí síwájú lára wọn ó ní bàbá wa Ibn al-Qayyim kọlọ̀mbà nìjọba nínú tíra wọn tí wọ́n pè ní al-Furu'iyya wọ́n sọ nípa takallama ala hadhihi al-musabaqat wọ́n sọ̀rọ̀ ọkọ̀ nípa àwọn ìdíje lónìí rànran yìí wọ́n á lárúgbó bí lọ́pàá yìí bákan náà ní a mẹ́nuba ìgun ẹṣin ṣe ìdíje wàmà àṣìbáà àtàwọn tọ́jọ́ wàlìjárì bákan náà ni a sọ nípa ìfi ẹsẹ̀ méjèèjì kábi sáré kábi ṣe ìdíje bákan náà lórí ìràkúnmí wàmà àṣìbáà dáálíkà àtàwọn tọ́jọ́ ọ̀rọ̀ táà fà sọ lókè pé wàyíyà sàlásà tó àlùwà pé ìran mẹ́ta oníbẹ̀ fún mùsàábàkọ̀ ìran àkọ́kọ́ wàhálà wà náà lè awàlù lọ́wọ́n yàjọ́dù bí àìwà ìran àkọ́kọ́ ó lè tó ṣe pé a lè gbówó lẹ̀ tàbí àwọn ẹ̀bùn rabandẹ̀ lóríṣiríṣi pẹ́tọ̀ ẹ̀ńtọ́ bá mọ́kẹ́ o òní ọ̀lẹ́kọ̀ọ́ sí ẹ̀bùn tí a ń gbé lẹ̀ wọ̀ ìran àkọ́kọ́ nù ẹgbẹ́ tẹ̀rí àfaramọ́ a lè gbẹ́bùn lẹ̀ a lè gbowó lẹ̀ pé ẹni tó bá borí àwọn yòókù olùyọ́ lẹ́kọ̀ọ́ sí ṣùgbọ́n níbi nǹkan mẹ́ta péré ló ti lẹ́kọ̀ọ́ wáyé lọ́sà bá tọ́ta lọ́nà fáyé ìkíní ìdíje tá a bá ṣe lórí ẹ̀sìn láti máa ta lẹ́sìn rẹ̀ ní rí sá jùlọ ta lẹ́ńtọ́ jẹ́ akin jùlọ lórí gbígun ẹ̀sìn ìran kejì lórí ràkúnmí ìkẹta lórí ọfà títa wẹ́yẹ̀dá ìzátún ìgbé ẹ̀bùn owó kalẹ̀ lórí eléyìí ọlẹ́tọ̀ wọ́n lè ṣe kánkó wá lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gùn bí òtùlówó nínà ó tún lẹ́tọ̀ وقد ثبت أنه صلى الله عليه وسلم سابق على الخير إن حديث أبلاء بن عمر صلى ó ti fẹsẹ̀ múlẹ̀ pé òṣìṣẹ́ náà bá sọ́lọ́lọ́ ọ̀hún àríwọ̀sọ́lá ọ̀ka kókó ìdíje láàrin àwọn ẹṣin wàkàtà ọ̀ká ìnìkànlọ́fàyè ìsìmáìlì sábà ń sọ nípa ẹṣin èyí a máa ń ṣe ìdíje ọ̀nà méjì olùmọ́pẹ́sí ìpín alákọ̀ọ́kọ́ mọ́dúnárọ̀ òun lẹ́sìn ti pé apánú ni ìkejì onígbèrè gbòdùmárọ̀ olè tó ti pé òun ọ̀pání kí ni ti ń jẹ́ ìpani fọlùmọ́dùmárọ̀ jọ́rìn lọ́láha jọ́rìn lọ́láha ìpínlẹ̀ àṣàrà náírà àwọn ẹ̀sìn tí a bá fánú látàrí pé àwọn máa ń lè sáré dáadáa ìgbàtánà bí ọ̀sà kókó eré sísá láàrin àwọn ẹ̀sìn láàrin ẹ̀sìn kan sí òun èyí ó bu mẹ́ẹ̀lì méjìlá ó bu kalẹ̀ sábàtọ̀ nípa mẹ́ẹ̀lì kan wàlmẹ́yìn kọ̀rìbù mìlìtìmẹ́lì kìlómítà mẹ́ẹ̀lì kan bíi tó kìlómítà ó ní díẹ̀ ó ní mẹ́ẹ̀lì kan ńlọ́jẹ́ yẹn ni pé àwọn ẹsẹ̀ sẹ́wọ̀n pé àwọn lè sórí dáadáa àníbi ìtakókò eré sísá ìyẹn ni pé ó gbé ìdíje kalẹ̀ láàrin àwọn ẹni tí wọ́n fánú láti ibùsọ̀ kìíní wọ́n sáré lọ sí bí mẹ́ẹ̀lì méjìlá tí ọmọ lọ bí twenty kìíní kan kìlómítà. wọ̀bẹ́ ìlú ìbùdókòrò ṣùgbọ́n àwọn ẹni tó ti pé ara tí a máa ń wo mẹ́ẹ̀lì kan péré lànà ìbùsọ̀ pé káwọn olóyìn kí wọ́n fi sáré wọ́n sáré kalẹ̀ ẹ̀ torí pé ẹ̀sìn nìkan bá ní ọ̀fẹ́ ìfàṣù wàpọ̀ òwúya ara ti ẹ̀ ń fẹ́rẹ̀ ara rẹ̀ kì í wúwo wàpọ̀ wíyà a sì máa lágbára láti lè súré afáwọ́ afẹ́ ti àlàyé kí ni jẹ́ pẹ̀lú pẹ̀lú àtẹ̀lẹ́yìn ìyẹn pípa òní ẹ̀sìn tábàkẹ́tẹ̀ tí wọ́n bá ní bóòlù àti ìdíjú أنهم يعرفونها حتى يفرحون ní ẹsẹ̀ máa ń ṣe wípé ẹsẹ̀ wọn sá máa fún lóúnjẹ wọ́n máa fún lóúnjẹ wọ́n máa fún lóúnjẹ tí ó lè sanra tí ó lọ́ra dáadáa. àyíká sẹ́yìn náà tí wọ́n lè kó ti lọ́ra dáadáa ó ti fún kẹ́kẹ́ lára nígbà yẹn wọ́n lè yẹ sàn àdọ̀dọ̀ àdúrà ìlú iná ara rẹ̀ yóò ti wá lágbára dáadáa wọ́n lásàbà já ọ̀nà yóò ti ti wá ní ọ̀la lágbára dáadáa wọ́n wá sí ọ̀nà ara rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ ara rẹ̀ ni pé wọ́n sọ ọ̀nà àyà àlà lẹ́yìn tó bá ti kó ti sọ̀rọ̀ tán wọn ò ní fún lórí jẹjẹ lórí jọjọ mẹ́ta lẹ́yìn tó ti sọ̀rọ̀ àbúrò rẹ̀ nípa tí wọ́n bá ti á fún ní oúnjẹ jẹ lọ́jọ́ mẹ́ta yóò wá sí wípé àtàyà mẹ́ta ara rẹ̀ yóò wà fẹ́rẹ̀ yóò yẹ lẹ́yìn náà wọ́n ti wá sí ilẹ̀ tó bá ti ní jọ́kẹ̀rì wọ́n rà fún lóúnjẹ díẹ̀ jẹ oníbàyẹ báyà ọ̀gbẹ́ ìgbàlódé ọ̀gbẹ́ ìgbà yóò wá sí wípé ara rẹ̀ yóò yẹ lẹ́yìn yóò lè lágbára láti sáré eléyìí ló ń tò ní àlàkọ́ yóò lè mú mọ́ra. àmàbẹ́ ti mú mọ́ra torí èso ti pé kì í ṣe agbára olè tó ti pé irú ájò tí a ti ṣe ẹni alákọ̀ọ́kọ́ ni mo ṣe kọ́ mi. wọ́yẹ́ ní alẹ́ sáà ti ṣe ríwá ẹ̀ńtọ́wá borí wájú wọ́n wà fún lẹ́bùrù. والجمع كأن يقال بكما فكر من سبق إن موتي فله مئة فله ألف ọ̀dìyànjẹ́ ìgbà ìwọ̀n fún iye thousand hundred thousand ní o one million ní o àbí jù bẹ́ẹ̀ lọ eléyìí lẹ́sọ̀ọ́ láìpẹ́ ẹ̀sìn ràfùnmí àbí àwọn nǹkan tó jẹ́ nǹkan ìjagun láyé ìjọun àbí láyé ìsìn láyé ìyẹn bá ti rí òjò lórí òtún tó sórí òun lè wà níbẹ̀. كذلك المسابقة الإبل وتسمى النجائب لا يقول أقومي إني ما فاتي في دوري رقمي كل مريسة دعاء سنقري رقمي على الجوية tíra ní ká sáré ní wákàtí kan ní ilé ìlú lọ bóyá mẹ́ta òun lójó òun kàn ní farada sí ẹni lọ látàlọ́ oúnjẹ títí àti ìtàkì mi òun kò lórí ẹni òmìnirọ̀ òmìnirọ̀. ìràkùnrin tí ọ̀rọ̀ wá sáré mu wọn máa ń ní nàìjíríà yìí wọn nàìjíríà yìí pé yóò di afáfá ju àwọn àràkùnrin ẹgbẹ́ rẹ̀ lọ níbi ẹ̀sìn náà والمستقبة عليها أيضا جلسة الأسبوع سبب الجرافوني أبقى الناس تجد هنا لدى láti lè rí ooru yóò lẹ́mú owó lómi ọlẹ́sọ̀ọ́ ọ̀lẹ́mú owó lómi onílẹ̀kùn pẹ̀lú bọ́ọ̀lù tí wọ́n fẹ́ takókò òdìdí láàrin àwọn ará omi àwọn tí wọ́n fẹ́ sùn wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ bàbá ayé rò ẹ̀ńtọ́ bá ti gbéra fún mi ti ẹ̀rọ bá mọ́ bíi àwọn tí a máa lò lò àbẹ́rẹ́ àkọ́mí rẹ̀ akọ àwọn ní akọ́tù rẹ̀ àbẹ́rẹ́ àkọ́mí rẹ̀ akọ lọ́ba lébè ọ̀làwọ̀ mìíràn ọ̀làwọ̀ a hundred thousand one million àbí tí bẹ́ẹ̀ lọ yóò dọ̀tí lọ. wọ́n sáàyè mọ́tò wọn ṣùgbọ́n náà tó kéde ló bá ṣe ipò kejì ìgbà tí ó jẹun àbí dàkàtúbẹ̀ta òun wọn èlé ìlú náà ti ń bẹ̀rù nílẹ̀. Ìdí òbí ló burú ni pé sẹ́mi owó ń bẹ́ẹ̀ mo burú kì í ṣe tẹ́tẹ́ látàrí wípé lára tí a máa ń fi ṣe ìrànlọ́wọ́ lọ jagun lára ìrànlọ́wọ́. Wàhálà sábà ní ti àrùn. Bẹ́ẹ̀ náà ni ìfi èlò ọ̀pá láti lè fi ṣe ìdíje. Tí wọ́n wà lórí sọ̀rọ̀, wọ́n ní àkọ́rọ́bẹ̀lẹ̀ àgbà. Ọ̀dà wọn ìdíkà ìmọ̀lẹ̀ sí o ní máa ń sọ́lá o ẹ bá lè tu nǹkan láti òkè rẹ̀ o tí ó sì bá tí ò ní sàṣẹ rẹ̀ ẹ̀bùn báyìí ẹ̀bùn báyìí ló lè jẹ eléyìí náà òun náà ẹ̀rọ nínú ìṣẹ̀lẹ̀ ìlà pípọ̀ ní àkọ́bọ̀ lábẹ́sọ̀ àwọ̀lá ni ẹni tẹ̀ bá kọ́kọ́ bá ẹ̀bùn báyìí ni ó bá ẹ má bá ṣèkejì ìdàgbé ni ó bá wàhálà ní ìkóso mọ̀tà àtàkọ̀tà mọ̀tìyà. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìdíje tó ṣe àǹfààní tó wúlò òun mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ kí ló bá yà ń fi hà tàdàbùbá alàlùkàtù wàlúbà rí lọ́gọ́mùmí. torí pé níbi lílo ẹṣin yẹn níjọ́mù àti ràkọ́mí àti ọfà tàbí lílo ìdà láti lè bá a ṣe láti máa fi ṣe ìdíje tàdárùbù bẹ́ẹ̀ ìgbáradì ilẹ̀ ìgbáradì ìgbáradì ilẹ̀ bẹ́ẹ̀ àlálìkárì lórí bá a dé papòrò mọ́ta wàlìkárì àti bá a dé pa ẹ̀yìn lójú ogun wà ọ̀gbọ́n àti bò láti ilẹ̀ ìnáwọ́lá. ọ̀rọ̀ tá a bá a sọ lóṣù kéré wà náà ń yẹ kó o ti là á yọ ẹ̀yìn ìrẹ́lẹ̀ tuntun. olùdókòwò pé ọ lè kọ́ ọ́ ṣùgbọ́n lílẹ̀tọ̀ nípa lè ti díje pẹ̀lú rẹ̀ pẹ̀lú májẹ̀mú ọmọ ìyàwó nínú tó bá ti lówó ní pẹ̀tọ̀ ẹ̀ ń bá lédò ìjọba ìjọ ń bá o ní bọ́ọ̀lù jẹ́ ń bá láti òfin pẹ́ẹ́pẹ́ kọ́dájú olùdó lẹ́yìn ìlọ́jẹ́ abájọ́sí ìkékeré kékeré kékeré ọ̀sọ̀ ní ìfẹ́nu ìjọ àwọn ọmọdé fẹ́nu ìwọ náà ọmọdé fẹ́nu ìjọba ìjọba ẹ̀ńdí ọ̀bà ara ẹ̀ ń tẹ́ bá sáájú rẹ̀ lọ́gbọ̀n ẹtí aṣáájú òye kẹ́kọ̀ọ́ ẹ̀fẹ́ ìlérẹ́wò látàrí pé kò sí ìkànlọ́wọ́ kankan bẹ̀ lórí ìyá. kọ́ọ̀lù náà hàn ìrẹ́lẹ̀ kejì ó lè tó ti gbé ìyàtú alẹ́ tọ́ láti tẹ̀lé níbẹ̀ ṣùgbọ́n kì í láàrin wáyé ọ̀gbọ́dọ̀ owó ẹ̀kọ́ ọ̀gbọ́dọ̀ dúró wọ̀láyà tó tó ìrìnwájú tó bá ti lè wá ní pẹ̀tọ̀ ẹ̀ ń bá lékè o èyí báyìí ní ọgbà o tó bá ti lè ní nínú àtẹ́kù ọ̀gbẹ́sẹ̀ nínú o. wọ́yẹ̀ jẹ́ mí òní gbàgbà tó bá ń torí pa àwọn tí mi lábẹ́ ìrìn ẹlẹ́ẹ̀kejì yìí àwọn eléyìí bọ̀ gbogbo ìdíje pátápátá gbogbo ẹ̀jẹ̀ àjọṣe káwọn ẹni tí ó lè ké gbogbo ìjọba ti fi gbóná ọ̀yá ìfẹ́fẹ́ jìnnà jù ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹsẹ̀ ní ìsìn ní bọ́ọ̀lù ní ìgbà àbíká ti mọ́tò àbíká ti kẹ̀kẹ́ káyì sáré gbogbo ẹ̀gbà pátápátá ìlọ́pọ̀ ní gbogbo eléyìí ní bá ka gbogbo rẹ̀ lásán tí ò lẹ́gbọ̀n nínú ọlẹ́sọ̀ tó bá ti máa níbi sẹ́yìn bá kó ní ìlú báyìí ní ọgbà ọlẹ́sọ̀ nínú. nínú sẹ́ríọ̀ bàbá ní wọ́n bá tẹ̀lé hàn wáyé ìgbàlódà ẹ̀rù ìgbàlódà olè tó bá ti yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta dákọ̀ síwájú ìyẹn ìdíje pẹ̀lú ẹni ìjọba àkọ́mí ìdíje àti ọkọ̀ wọ́yẹ̀ ìlànà mẹ́tẹ̀ẹ̀ta ni ọ lẹ́kọ̀ọ́ àwọn ètò tó yàtọ̀ sí náà òun náà lẹ́kọ̀ọ́ tí ọ̀gá sí ìlú ẹ̀kọ́ iná fẹ́ẹ́ tó bá ti gba olóògbé làbá àti sọ pé wọ̀lá kí ìlú ìlú àjẹmí gbọ́dọ̀ yé ẹ̀kọ́ sẹ́wọ̀n mílíọ̀nù ìsọ̀rọ̀sọ̀rọ̀ àkàdáàmù bí wọ́n gbọ́ pé ọ̀yá ẹ̀wá súnmí afẹ́mi tó lè sú agbárí jù lọ ẹ̀mí àwọ̀ fred àwọ̀ níka àwọ̀ oúnjẹ bá lékè ìjọba ọ̀hún ọ̀hún ní ẹgbẹ́ kalẹ̀ náà tó ìwádìí ní tó ipò owó ìlú náà wà ẹ̀kọ́ ló náà jẹ́ ọ̀lẹ́dọ̀ọ́ ìlú ẹ̀kọ́. wọ́n ti sábà tó sáré sẹ́yà bákan náà ìṣe ìdíje pẹ̀lú ọkọ̀ níbi àwọn olùdókòwò ní ìdíje nǹkan ọkọ̀ dání ẹlẹ́gbẹ́ ọ̀sẹ̀ lápá ẹlẹ́gbẹ́ ọ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lórí máa ń ṣe náà kò máa ń ṣe. àwọn alàgbàlà ìyá ti nàìjíríà abẹ́ ìfẹ́ ti máa ń ṣe ẹ̀ma ti ń ṣe. àwọn bẹ́ẹ̀ yà á àtàwọn míì náà ló ti yàtọ̀ sí. àwọn lórí omi eléyìí náà lẹ́nu àwọn ìgbàgbà pọ̀ lọ́lẹ́kọ̀ọ́ lẹ́nu àwọn ìdíje lọ́lẹ́kọ̀ọ́ ni ṣùgbọ́n ọgbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ náà fẹ́ni tó bá gbogbo lórí. ọ̀nà ìgbàgbà kọ̀ọ̀kan alẹ́ yà yá ìgbà òfin tó gbóló a lè tẹ̀lé pẹ̀lú ọkọ̀ ojú omi kálí fẹ́ tó bí afáfá jùlọ nínú ọkọ̀ ojú omi. yá ìgbà ni wọ̀lá owó ẹ̀sìn orí ọ̀gbọ́dọ̀ sí ẹni tó bá lẹ́gbẹ̀ẹ́. wọ́n yín tẹ́lẹ̀ yóò fẹ́ kẹta fún ìdí àti ìtàmọ́ òní. àwọn eléyìí mọ́ máa ṣe ìdíje pẹ̀lú àwọn sáà àálẹ́hùn sórí ìgbáradì nílẹ̀ òǹdọ́kùnjẹ́ wọlé ààbò àbálọ́bàbọ̀rọ̀ pé ànàdẹ́mí àgbà ìgbà ọ̀ gbogbo àwọn mẹ́rin máa ìdíje pátápátá yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta ètà rí ẹ̀sùn pé a lè fi ẹ̀sùn lè lórí wọn lẹ́tọ̀ọ́ ìmọ̀lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta nìkan ńlá lè fi ẹ̀sùn lè lórí tó bá ti àgbà mẹ́tẹ̀ẹ̀ta fífẹ́ kù ọ̀lẹ́tọ̀ọ́ nínú ìṣẹ̀lẹ̀ yà. kọ́ọ̀lù ọ̀rọ̀ sáàfà fún wa sọ lókè rè pé wàdùgbé ìrìn náà rè pé wàṣẹ̀ǹtàrí wàṣẹ̀ǹtàrí yìí ṣùgbọ́n o tá a bá ń sọ nípa ìdíje ìdíje ayọ̀ ọlọ́pàá kò ní lẹ́ o lódò títa lódò títa kò ní lẹ́ o àtàwọn kọ́ńtò bẹ́ẹ̀ kọ́ńtò bẹ́ẹ̀ bíi títa pàdé wọn eléyìí náà oní ọ̀lẹ́wọ̀ ọ̀hún ó nà ẹlẹ́ẹ̀kẹta nínú sẹ́rẹ̀tọ̀ bàbá ní wàhálà àgbàwọ̀ lọ́rùn ìsàlẹ̀ ìgbòho ìrìn ẹlẹ́ kẹta ń dùn dídùn òlélẹ́ ìjẹ́ wáyé lọ́dọ̀ alábàtò bí mọ̀ṣárọ́nù ó lè ṣe ìdíje pẹ̀lú gbọ́dọ̀ ọba ṣe léèwọ̀ nílùú àdínáròsí gẹ́gẹ́ bí ayọ̀lọ́pá wọ̀ṣẹ̀fẹ̀rẹ́yìn wọ̀ṣẹ̀fẹ̀rẹ́yìn àdúgbò léèwọ̀ pẹ̀lú àtàwọn nǹkan mìíràn tó yàtọ̀ tó nínú àwọn tó ti pé bàbá bá ti sọ̀rọ̀ lọ́kùnrin ìdí ìwọ rẹ̀ àti rẹ̀ fún láti mọ̀ sí ìdílé. wàjá lọ tẹ̀sán wàtẹ̀sẹ̀rẹ̀ yìí nílẹ̀ tó balẹ̀ bá ti sọ̀rọ̀ ọmọ méjèèjì ayọ̀ ọlọ́pàá ní lódò mi gbogbo rẹ̀ torí kọkọ sáǹfà ní kàkàǹtẹ̀fà yọ èrè lásán àsìkò ó sì gbúdọ̀ pàtàkì pọ̀ lọ́wọ́ mùsùlùmí àkókò ó pàtàkì pọ̀ lọ́wọ́ mùsùlùmí òṣìṣẹ́ náà wọ́n sọ́dọ̀ lọ́wọ́ àbẹ̀wò fún náà ó ní ìkẹ́ni mọ̀ ọ̀gbà ọ̀gbà kan sí àníbi ní ẹ̀sára kọ́rọ̀ ẹ̀sára kéré nǹkan márùn-ún kan kí nǹkan márùn-ún lọ́wọ́ ìgbésí òde àyà àtàkà ọ̀gbà lọ́síkà ìgbà tó ń tẹ̀lé lọ́wọ́ àsìkò tó ń tẹ̀lé o lòó kíka kùránì kọ́kọ́ dáadáa ìṣìnáfílà kọ́kọ́ dáadáa sísàwọn tẹ olóore kọ́kọ́ dáadáa kọ́kùlà lọ́síkà olórí pé ikú rèé gbogbo ẹni ń tẹ̀lé pátá ọba tí wọ́n ti fọ́ọ̀mù tẹ̀lé máa ń ti pé ọjọ́ tó kù ó ní kàlórí ọjọ́ tá a kù ó tó ní kàlórí. bákan náà ṣàbá bàtà ọ̀pẹ̀lá àdúgbò ìgbà tó ń bẹ lọ́dọ̀ lẹ́yìn bá ọba sọ̀ kalẹ̀ ó lè bẹ́ẹ̀lẹ̀ látòkè mọ́síláṣí tí nǹkan kan ò ní mú ọ ó lè fẹsẹ̀ rìn láti ìpolọ sábùjá tí nǹkan kan ò ní bẹ́ẹ̀lẹ̀ àsìkò lọ́ọ́ kékeré àwọn tẹ́wọ́lọ́rẹ́ títí àtàkà títí tùláwà títí àwọn tí olóore síwájú kíni ìwádìí tó kó tòkó bí ìgbà tí mi tòkó bí yàn ti di àgbàdàgbà kí ló ń kò ní òbí ní kó má tẹ̀lé ẹgbẹ́ inú ààrẹ ìlọrin. bákan náà pàrọ̀ ọ́ńdọ́kà kọ́pùlà ṣùgbọ́n ìgbà tó bá wà lẹ́sìn ìgbọ́wọ́ rẹ̀ sílẹ̀ àwọn òṣìṣẹ́ ìgbọ́wọ́ sílẹ̀ kó di kọ́ káyọ̀ lójú àmẹ́tòlẹ́ káṣíkì ló ibi gbọ́dá tí ó bẹ̀rẹ̀ ni pé àkókò ó gbọdọ̀ pàtàkì pọ̀ lọ́wọ́ mùsùlùmí. ló ti jẹ́ wípé àwọn àsìkò tá a máa ń lò ní eré ọkọ̀ ìlú tá a lò ní ìjọba lọ́wọ́ ẹtí wò bọ́ọ̀lù ní ìsìn ó kéré yányá yọba wò láwò òwe yóò pàdánù wákàtí méjì èyí tí màá bá ti bẹ̀rẹ̀ ní ọwọ́ àbẹ̀ yóò fẹ́ gbọ́ kí làwọn kí làwọn alálẹ́kùn wọ́n tún ń tẹ̀lé ọkọ mi ẹ́ kọ́mẹ́ntì ọ̀kọ́ òkúpa ti dàbí bí ọ̀rẹ́ àwọn yóò àwọn tí wọ́n fẹ́ sọ kí kí ti yóò tó bẹ̀rẹ̀ yóò lẹ́tọ̀ ìgbọ́n bá tún parí ìdí alákọ̀ọ́kọ́ kí ni a fẹ́ wí lórí alákọ̀ọ́lẹ̀ lórí ìrìnàjò ní apáta yóò fẹ́ gbọ́ ìgbàgbọ́ táwọn ṣe ń lọ ó pọ̀ pọ̀ tó ti lẹ́gbẹ́ àwọn ọmọ lásìkò yìí aláti láti ìgbọ́dọ̀ náà ti lóde mọ́ ọ̀rọ̀ ọmọṣùwọ̀ owó ọ̀rọ̀ kan yẹn ló pé sábà ń sọ nípa àwọn ìdíje ìta àtẹ́sùn báyìí ìyẹn ayò títa lóṣooṣù ìsìráàfù yìí gbogbo ẹ̀ pátá máa dáárí mi eré lásán lọ́jẹ́ yàtọ̀ sí kó déré nínú ìsìn náà lára tẹ́tẹ́ ìdókòwò wa wọ́n yẹ kó alábà tó máa hàrọ̀ ọ̀nà ìdíje títẹ̀lé àkèlé wọ̀ ọ̀nàlé ìjọwọ̀ tàwa á ń lè àríwá àtẹ̀yìn yálà àfọwọ́ ìlẹ́gbẹ̀ẹ́ àwọn òṣèlú ẹ̀yẹ́ ìrìnàjò àbí òṣèlú ọ̀nà ìwọ́n nínú àfọwọ́ fẹ́ máa sọ kí ni ti ń jẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wa ó ní alọ́kọ̀tún àrùfà alẹ́sì àlàkùnlá rẹ̀ ó ní eré lara kan ìdáhùn ìmọ̀tàmí ẹ̀kọ́ owó lára irinṣẹ́ eré lásán lọ́wọ́ lọ́kọ́ lè dákàrò àti àlẹ́yẹ̀wò àti ẹ̀kọ́ pé ìmọ̀ màálì fọ́nà kọ́ka ti yọ tuntun wọ́n ní amára àlá ọ̀rọ̀ ìjàdá àbúrò rẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn wọ́n ní arẹ kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ìmọ̀ta tí ń ta ta tí ń ta tí ń ṣeré pẹ̀lú ìtàkà ti bẹ̀rẹ̀ bí lúlò àti àjò ọlọ́pàá láti tẹ̀lé kí ni sọ́kọ̀ fún mi pé òdùnnáná bí tàmàdéèrè alẹ́bí àǹtọ̀lá àdìgún ó dùn ní tàmàdéèrè ó dùn jẹ́rìí ó dùn ní òrìṣà ewu ní òrìṣà ewu ní òrìṣà ètò ẹ̀wá gbajúmọ́ tẹ̀ wá dúnímọ́ tẹ̀ ṣe òkúrú ẹ̀. Bàbá wa sọ pé ṣàbá àbí àbùnáà ó fèrè sẹ́ńtì ó fi wé àwọn ìrẹ́ wọ́n náà káàdì kàdé àgbà. Bàbá wa ní sọ ó ṣe tó ó ṣe ní lápò ó ṣe ní láàánú púpọ̀ pé oṣù bẹ́ẹ̀ náà yòókì bọ̀ àléyá àṣà òyìnbó ọ̀pọ̀lọpọ̀ náà ń bí ìgbà tó lórí kòkòrò yìí kódà bẹ́ẹ̀ mi bá gbá wò ó ní àwò ọmọdé tó ń ta lódò àwò ètò ìná òun ti kọ́nà ìṣẹ̀lẹ̀ wọ̀ òfin òfin pàṣẹ kọ́nà wa ló ṣe bí lẹ́nu. amẹ́ni mọ̀gàlá amẹ́ni bá alágàtò amẹ́ni mọ̀gàlá alágàtò bẹ́ẹ̀rù ìgbàrọ̀ ìgbọ̀rọ̀ ìyá ẹ̀ wá rí ilé ìdíje pẹ̀lú bọ́ọ̀lù ìgbà ìdàkánu dáhùn fún ẹgbẹ̀ta lọ́rùn tẹ́gbẹ̀ bá ń gbá bọ́ọ̀lù kéèyàn lè bá ìgbára sí káró lè bá bá yágéyágé ni nígbà náà ọlẹ́tọ̀ọ́ rẹ̀. fàyàtọ̀ àdéhùn yorùbá bàbá pẹ̀lú fàyẹ̀mùtò sájẹ́ pé torí káàdì ìlú lè bá àná dáadáa káró lè bá àtò dáadáa ní bá fi ń gbá bọ́ọ̀lù bàbá ní fàyẹ̀mùtò yorùbá ó ṣe é ti ọ́ lẹ́tọ̀ọ́ ọdẹ pé kí á ṣe mú lẹ́tọ̀ọ́ ni ìmọ̀ pẹ̀lú májàmú májàmú pẹ̀lú pé ọgbọ́dọ̀ lówó ní pé ẹ bá dé ní owó báyìí òní yọ ọgbà ọgbọ́dọ̀ nínú o. kọ́ọ̀lù wọn ni ṣàfihàn láńtàdé kọ̀ ìlà ẹ̀kọ́fín àwòrán fín àwòrán àgbẹ̀. ìdí òṣùpọ̀ lọ́wọ́ náà ó ní torí àdéhùn sí àkàlẹ̀ ẹ̀kan ìyàtọ̀ ń bẹ láàrin sábàkọ̀ àti sábòkọ̀ sábòkọ̀ yẹ ti sọ̀kọ́ ń àfihàn yẹn nù sábàkọ̀ wọ́n ti máa pè ní àṣìlá ṣùgbọ́n àṣàdà pẹ̀lú káfún ní káfúnsìn àti bá káfún ní fáásíà eléyìí ni àdàmẹ́wàá ẹ̀bùn ètí à ń gbé kalẹ̀ ẹ̀dígbẹ́nu àdéhùn àdéhùn ìpínlẹ̀ gbogbo òdíje pátápátá tó bá ti di lẹ́bùn fún èèwọ̀ ní o àyàfi ìdíje tá a bá ṣe lọ́jọ́ pé a sì díje lórí ìràkùnmí àbí ẹ̀sìn àbí ọ̀pá àbí ìtọ́nà àwọn ọ̀dọ́ kan jẹ́ ènìyàn ìjàgbọ́n wàá máa ma sì wàhálà rẹ̀ tó bá ti lè wá yàtọ̀ sí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ìdíje lẹ̀ dáàbìlà tọ̀tọ̀tọ̀ náà lábẹ́ tẹ́tẹ́ ìlọ́wà mùsùlùmí òsùlọ́wọ́ ká tẹ́tẹ́. kọ́ọ̀lù wàá mẹ́ma sí wa nínú sẹ́ríò bàbá ní ọ̀rọ̀ tá a fà àpolótì pé nítorí bá ti lè yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yẹn yẹn ni pé nǹkan náà ti náà lè wá ṣe ayé mọ̀hábà kan ẹgbẹ́ lílo ayé ọlọ́pàá dráfù ẹgbẹ́ báyìí eléyìí èèwọ̀ sílẹ̀ ní méjì àtẹ̀yìn lábala méjì. abala àkọ́kọ́ lábala àdíje èèwọ̀ ní ìgbọ́dọ̀ ti díje pẹ̀lú kúrò ẹ̀ẹ́kejì tó tó gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ mi wọ́n ti lẹ́kọ̀ọ́ mi ọ̀nà tí ìyìn ká ó fi ó pọ̀ mi. eléyìí ní sókí ètò àbá sáájú mẹ́nu lábala bá bá pọ̀ àti ìbáralára. ẹ jẹ́ àgbàdo tí o díẹ̀ níbi àlùmọ́sùgbò. mọ́sùgbò ọ̀tọ̀ tẹ́lifọ̀ ọ̀tọ̀ mọ́wùkú ẹ̀ lọ́dọ̀ wa ó lé ó lé ó lé ó lé náà. tẹ́lifọ̀ ni pé ẹni tó nìkan ò sí lé èyí wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ àbújá ń bẹ́ lé èèyàn wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọnú ilé rẹ̀ lọ owó rẹ̀ èèyàn kó àǹtẹ̀sí rẹ̀ èèyàn fàyọ àwọn ẹ̀dúkìá rẹ̀ èèyàn kó kéèyàn ọ̀bá sí ìfún jáde kìí ṣe dárí fún èdè ìjọba ìjọba ìgbé lọ́wọ́ wọ́n sọ fún nípa mi. mo tó bá ti lè fún jáde kọ́wọ́ ló bá ẹgbẹ́ tó dáhùn kó ṣe dárí fún mi èyí máa ń pọ̀ ní sáré kò ní pé ẹni tó ní nǹkan ò ní kí ń lé tàbí kọ́ mà ń lé láti wà lóṣù ìdàgbéra tó ti sùn lọ ìrìn lọ sí nǹkan rẹ̀ kó lè ní sọ́rọ̀ kan. ṣùgbọ́n gọ́dùgbò ọ̀nà ẹ̀ ń tẹ̀ka yìí ẹ̀ ń sùn. bóyá nàá ti ní ẹ̀yà àtẹ̀tẹ̀wọ̀ ní apapapapapapapa owó ọwọ́ rẹ̀ ní ẹ̀yà papapapapapa abókẹ́tẹ̀ òwúrò tuntun ó ti dàgbà àti lọ́wọ́ rẹ̀ ìjọba sọ̀rọ̀ eléyìí máa ń pè ní gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa gbọ́dọ̀ ìlàpá àtẹ̀wọ̀n fún wa báyìí bàbá ní bá àwọn àlọ́ọ̀dù yẹn abala gbọ́dọ̀ gbọ́dọ̀ ní ìjà nǹkan lọ́dọ̀ àwọn àbá wọ́n wọlé ní kílá àlàmánì lọ́gbọ́ yìí lọ́gbọ́ yìí lọ́gbọ́ yìí ó ní ìjẹ́gàba lórí dúkìá onídúkìá láì lẹ́kùn ọlọ́run ọba nínú. wọ́wọ́ mọ̀hárán tọ́ba ń tóbi ká gọ́ǹtò yé bí gọ́ǹtò tó wọ nǹkan bá dé màǹgòrò màǹgòrò ló ti pé ìyẹn lè gbé láti dìka bọ́ọ̀lù dìka bí owó bí mọ́tò bí aṣọ bàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà tí ò ṣe é méjì kan bọ́ sí ìka bí ilé bí ibẹ̀ bọ́ sí ìlọ́bẹ̀ rẹ̀. wọ́n kẹ̀lé wá bá ìwọ lè lè bọ́ kíláàsì lórí rẹ̀ kíláàsì lórí rẹ̀ lórí ọba rẹ̀ kò bọ́ sí ìlọ́bẹ̀ rẹ̀. èmi kejì jẹ́ gàba lórí dúkìá ẹ̀kọ́ mi gẹ́gẹ́ bí a ti láì lẹ́tọ̀ọ́ láti ṣe rẹ̀. gbọ́dọ̀ láì lẹ́tọ̀ọ́ ló jẹ́ àná wípé ìgbàlú ìgbẹ́ tí wọ́n ti dàgbà lórí lórí dúkìá ẹ̀sìn mi lọ́dọ̀ pé pẹ̀lú ẹ̀kọ́ mi. Yálàtọ̀ sí o, ẹ̀ńtọ́jú aláṣẹ ìlú sí bẹ́ẹ̀ nípa mo sí àwọn ìdí kan tó pàtàkì tó pàtàkì. Tùmùdáǹtù alákọ̀ọ́kọ́ yẹn lé ìdí ọ̀rẹ́ sọ̀rọ̀ áfúrò lè gbé alẹ́ òmìnira ọ̀nà ìwọ̀nyí bí olè jíjà ló ṣe dé wọ̀ bẹ́ẹ̀ ní ká já nǹkan orí nǹkan kà pàṣẹ bẹ́ẹ̀ ló kàn dé wọ̀ kí wọ́n á tẹ̀ lórí ló ń jẹ́ pé wọ̀ nínú àdéhùn òṣìṣẹ́ náà bá gbọ́dọ̀ bá wọn àdéhùn ọ̀dọ́ náà lọ pé máa ní akọ̀ká àwọn ọ̀dọ́lù máa ọ̀wọ́pọ̀ òwúrọ̀ òbí ìjọba ìyá mi ní ìjọba àwọn ọ̀rẹ́ mọ̀nì kásọ̀mọ́ ṣe sọ̀rọ̀ lọ́wọ́ báwọn. ẹ má jí ẹ má já àbẹ́ ń bá jí ntí òjò bí ẹnu ti kan lọ ẹnu lórílẹ̀ tó tó má jẹ. ṣíkúrú ni àlàfo ti bẹ láàrin àtàǹpàkò sí ìka àbábẹ́là ẹnìkan wọn bí ara tí mo lù lọ nílẹ̀ òjò rẹ̀ bí báyìí lọ. kílẹ̀ tó ní sọ̀rọ̀ ó ti bù má jẹ ọjà àgbàgbẹ́ tó ní lọ́wọ́ lóyún ní ti àkòrí ìyàtọ̀ náà wọ́n ti jẹ́ ìwé máa jẹ́ ìlà ìyáàmù ọ̀gbọ́n ọ̀gbọ́n ilẹ̀ tó dìbò wọ́n wò iná lọ́rùn láti àjà ilẹ̀ kejì láti ìtàlẹ̀tàlẹ̀ ilẹ̀ kejì olùwò sì jẹ́ olùwò sì lápò lọ́nà. àdéhùn èsì àgbéyẹ̀wò ní sábà pàtàkì ẹni kò kọ́lé àti mọ́tò mọ́tò lórí pé àdéhùn náà jẹ̀ fún فيها فعلم بها مستحيل صوتك ومن وعليه رد الروح من الشريعة الثانية لما الدم قوله أفضل كالكال لما تشير انتقل لهم اكلمين رد المخالفين يكون الدم ثم أجيب على ذلك مولانا القيامة إذا لو تابعت أن تقول dápadà wọ́n lọ lórí ní àdáhàkò ó dàbí tó ń kọ́ dábà one thousand ní ìgbà one two thousand ní lọ́ọ̀kì kan ó dà wọ́n ní àlọ́ọ̀kì kan. وعليه نفسه وأجرته tẹ́gbẹ́ ilẹ̀ onílẹ̀ lápẹ̀jù lọ́jàgbà torí omi dáko àbẹ̀sẹ̀ kọ́ ọkọ̀ lébi ilé kọ́kọ́ tí mu ó ti balẹ̀ ń jẹ́ fẹ́ni tó fẹ́ni tó ní ìkíní ìlú kọ́kọ́ tí mu ẹni tó ní rẹ̀ lọ́sọ̀ lọ́wọ́ tó ní ilé ìdàgbà lẹ́yìn ìgbà kọ́kọ́ tó ní ẹni tó dàgbà. ẹgbẹ́ ìdìbò wá ní pé ọ̀tọ̀ ni tó ń fẹ́ ilẹ̀ ń tó fẹ́ fi dáko ni láti pariwo ti kọ́ lébi ilẹ̀ ń wò lọ́la náà ìgbà wọn fi dínkù nílẹ̀ fi dínkù nílẹ̀ oko tó ẹni tó já ilẹ̀ ńlá yóò fi sábà lọ fún ẹni tó rí làbá sọ pé wọn àlẹ́ yìí lọ sí òwò àdínkù tó bá tilẹ̀ ti sọ ìjàmbá òòlù náà kọ òjò wá sí òwò kápẹ́ ilẹ̀ ẹni máa ń rí iye kan lórí rẹ̀ lóṣooṣù lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́dọọdún gbogbo iye tí máa ń rí òun àlẹ́ ìkòjọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n náà ló ti sábà lọ. نبذ mọ̀nà tàbàkọ́ mi ní ìyá di gbogbo àsìkò tó bẹ́ẹ̀ wà lọ́wọ́ rẹ kó o tó dá padà gbogbo iye tó bá yẹ kí ni mo ti rí lórí rẹ gbogbo ẹ̀ ló ti lọ. wàdà mẹ́nu yìí dà sálà pàmò nàkọ́ kásán kọ́kọ́ wà ní ọjà ọkọ̀ ńgbà ọ̀tá ń lò ọ̀tá ń lò lọ́kọ̀ bá dúná rẹ́wọ́ ọ̀ọ́ta tuntun. wọ̀síyá àdàtúrò ẹ̀rọ sí i kásọ̀ pé oko olóko ńlọjábà olóko lọ́wọ́ ó lé pépépépé kò lè dé jù lọ́nà. bẹ́ẹ̀ ló ń wá ìbẹ̀rù ọlọ́run náà àkójú mẹ́ńkọ́ jàgbà lọ́kàn. ṣùgbọ́n ilẹ̀ ìgbẹ́ni ń tẹ̀ dá kì í tó igi nìkan níbẹ̀ bẹ̀ kó jẹ́ á lè báyìí tòsí àdàtọ́bà àdókòtọ́bà gbájú ọlọ́dẹ o lọ́rọ́ tèrè ẹni tó ti yẹ òní òní. àìbẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ewúrẹ́ ewúrẹ́ bíi mẹ́wàá bíi ogún lọ́lọ́jàgbà lẹ́yìn bíi ọdún mẹ́ta ó ti àdókòtì òkìtì ọgọ́ta gbogbo ogójì ọgọ́ta kàmbá tọ́jú rẹ̀ ní òòlù kò ní sanwó ìròyìn kàkà fún ọ. wọ̀nyí dàkánì ti àrùn dán tó bá ti pé ilẹ̀ bá ní ìyẹn bá jábà mẹ́rin tó ní lọ́wọ́ tàbọ̀rọ̀ tà wọ́n jáde onílẹ̀gbà mẹ́rin tó ní lọ́wọ́ lọ́ba ti lọ́ọ̀bì ó ti lọ́ọ̀bì bẹ̀ ó ti fi nǹkan bẹ̀ àwòbá yàn fi hà àbújá ti kọ́lé lórí lórílẹ̀ àjẹrọ́ fi ẹni tó nílẹ̀ wọ́n náà fà ní kọ́kọ́ ní pé bóyì ilé tó ọkọ́ bẹ̀ yá wàá gbé kúrò ní ìlú wọn ò sì ní í ṣàkóso kankan ìbá mi fifty billion kí n kọ́ ilé o yóò di kúrò tí ọba ti aláǹfààní àti pé àdébí yóò gbó dànù. onílẹ̀tọ̀ sí kankan kí ló fà á lẹ́yìn àlóyè torí olùsọ̀tẹ̀ náà wà lọ́sọ̀ pé lẹ́yìn ìtàgé ìṣòfin ọ̀rọ̀ yìí ní àfọ̀n gbogbo ẹ̀rọ yìí wọ́n bá ti di alákòóso pátá ọ̀lẹ́tọ̀ kankan kìí sẹni tá a kọ́ wọ̀ sí ọ̀rọ̀ wa wọ àbùdàwọ̀ bàbá wa àbùdàwọ̀ àwọn ìgbà ìgbé ìgbà nínú nínú nínú. wọ́n máa ní sábà láti ìlẹ́yìn náà ayé kan nílẹ̀ lọ́wọ́ sí mi. ẹnì kan já nǹkan bá ìwọ lọ wá rà lọ́wọ́ ẹnì kan já nǹkan bá lọ́wọ́ ọkọ̀ ọ̀rà lọ́rẹ́ wọn àti wà ẹ̀ńtọ́jà nǹkan ta ṣẹ̀ǹkánì ní bíbá pẹ́ ẹ̀ńtọ́jà ta ilẹ̀ tẹ̀yìn ti rí ẹni jẹ̀yà pẹ̀lú májèkúndé o wọ́n wà áyù ní ẹ̀kọ́ mùsùlùmí tó ní nǹkan ní ajábà ní wá sàpọ̀ mọ́tò ọ̀bà náà kò tó tó náà. fàákùmù ìpínlẹ̀ bọ́ọ̀sì mi tẹ́kọ̀ ọba mọ̀ pé nǹkan oníkan ní wá sàpọ̀ tí wọn náà sì wàá rà ìdájọ́ ti ń bẹ̀rẹ̀ fún gọ́ọ́ ìní bẹ̀rẹ̀ fún wọn náà irú ìjìyà tí ó jẹ lálùjẹ àmà ìní ọ̀jẹ̀ onítọ̀rọ̀ ìní ọ̀jẹ̀ onítọ̀rọ̀ náà bá kò sí à. nínú iṣẹ́ àti Question. إليها الصيام شرف لها أدبها بدون نبي أولاد أنا أقول لهم أقول لك أن تعمل إن شاء الله ما تعمل إلا أقول يمكن أن يكون كلمة nípa àdábàbọ̀ àdéhùn òfin tó burú nílẹ̀ lábẹ́ ìhà ìròyìn náà wà. kódà kó tó lẹ́kọ̀ọ́ ní òfin tó burú òfin lẹ́kọ̀ọ́. Níbi òkòòrò kàkà yíyọ tí ó ti lọ́wọ́ kọ́ ní ìlú gbàgbà máa yọ àbẹ̀wò yíyá sí i kì í ṣe dandan ní kọjọ pé lọrọ dáhùn lèyìn ọyọ zaka zaka ọlọ́run mẹjẹmú lára mẹjẹmú ni pé mílíkù ní ìkọlọ èyí ò ní iye kọjá géèmù ní lówó ojú máa ká ń bẹ tó wù ọ̀pọ̀lọpọ̀ má pè é tó lè pè ní ọyọ zaka ẹgbẹ́ ní Ramadan ló tẹ́ wá pé òun wọn èyí ó dé ti ọjọ́ múlẹ̀ ìtọ́jọ́ mi ìwúlò lọ́wọ́ bàtà yálà kejì láti kọta wà nínú bí one point nine million two million ló dé díẹ̀ lórí bàtà láti kọta wà. onínú rọ̀mọ̀dán ló lè wá tó one point nine níjọ́ nkọ́lé yìí ó yọ bàtà làbúdà mi àwọ̀ láti àwọ̀ ọdún kan ó dùkú lórí owó mi tọ́dún kan bá yí ko tó wọ́n náwó àbóṣe wà àbóṣe lé èyí lọ́wọ́ bàtà tọ́bí ilé dín àbíyàn tó jẹ́ gbogbo ìyẹn ní ọ̀dọ̀ ká. tó yẹn ní kékeré ṣe dandan ọjọ́ pé ní ọ̀dọ̀ dáná sẹ́ni wọ́n lè jẹ́ pé ní maharam ṣe jẹ́ pé ní lórí níjà orí jẹ́ ọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ ọ̀dọ̀ ní sọ́fà àti ọ̀dọ̀ ẹ̀rọ gbàgbọ́ tí ọdún kan ká tó ṣe ṣe ìyẹn ní ọ̀dọ̀ àwọn àpá àti ìwé pé kí àbá ìgbò ọlọ́run ìyẹn máa wà lẹ́nu ìjà tí àbá máa wọ àwọn orúkọ ọlọ́run tí àbá máa wọ bẹ́ẹ̀ ìyẹn máa wà lẹ́nu ìjọba bó ti wá ní àdéhùn ni pé ìnàbí láàrin tẹ̀sán àtàwọn tẹ̀sán ìrìn náà ní àtàwọn ìlà wáhídà ní àtọ́há dákọ̀lá ìjànà bó ti àwọn àdéhùn ẹni pé àwọn orúkọ kan bẹ tó jẹ́ pé ó kọ ọlọ́run mọ́kànlélọ́gọ́rùn-ún tàbí ọgọ́rùn-ún omi ẹ̀yọ kan ẹ má máa mú ọkàn tọ́ àtúrórí tó sì ń sùn fẹ́ tọ́ yọ̀wá ìlànà ìgbà tó ti dé èwo wá làwọn ọkọ̀ ọ̀hún gángan ìdíkàdé tó wà sẹ́yìn ìlú tó dé wù tùbádìí kò tẹ̀ bí kí o pé wà lọ́wọ́ àràmánì àwàlíyìn ẹlẹ́gbọ́dún olóhùn olóhùn àdéhùn ìfọwá lórí rẹ̀ òmìnirúgbò. ló jẹ́ pé àwọn ọkọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ pé òfin náà kọ ọlọ́run sọ̀gbọ́rọ̀ àìsọ̀bí àkókò lórí rọ̀ṣíìlì àìsọ̀bí àkókò rọ̀ṣíìlì rọ̀ṣíìlì náà ṣì ń jẹ́ òfin náà àwọn ọkọ̀ tí tá a lè pè ní àwọn ọkọ̀ láti lè wẹ̀ ọ̀gbọ́n ọ̀gbọ́n. Afọ àwọn ọmọ ìlú ìjọ. Oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ṣé ó tọ́ ní ẹlẹ́hà tí ó ti ojú fún obìnrin tó wá jẹ́ obìnrin àti lálẹ́ ìlú. Um, ìpìlẹ̀ ní pé obìnrin lè wọ ojú obìnrin. ó tẹ̀ pé àyà ọlọ́run ti lè ṣe àyíká ìyàwó ní alẹ́ ojú obìnrin nínú àìsàn àná. àwọn kan náà wọ́n pa àpò pé pẹ̀lú májèlé ọjọ́ obìnrin lòdì àwọn kò sí tó burú ó lè lè wọ ojú obìnrin. báyìí ni ìdáhùn ìgbà pàtàkì pé àyíkí tẹ́lẹ̀ kankan ò ní tọ́kùnrin kankan ò ní ní rí wọn ìrìnà wa. Àpàrọ̀ ọmọ ọ̀gbìn lọ. Nítorí ìwé ìjọ lẹ́kọ̀ọ́ kí obìnrin ìlú ọmọ ìlú ìlú ìṣòro àti tí mo kò ní ọ̀pá náà ọ̀rọ̀ pé obìnrin tó kò ní ìṣòro. Méjèèjì ọ̀dà ìtọ́wá fún orí tó dé wọ̀ pátápátá olùkọ́mọ̀lẹ́ mùsùlùmí kọ́kẹ́ ní pé kì í ṣe mùsùlùmí eléyìí kúrò ní pé ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnlẹ̀ ṣe é wọ́n ní òṣèlú ìwádìí lẹ́yìn ìrẹ́tọ́ wá tó fún mi náà kọjá mùsùlùmí lọ́gbà fẹ́ẹ́ ìṣẹ́ ìṣùgbọ́n fẹ́ sí ètò ẹ̀sìn títí ká mọ̀ sí wípé obìnrin ìlọ́gbọ̀n ẹ̀sìn gómìnà ní bá ń sìn lọ́wọ́ sí i àti mélòó ni wọ́n ń lò lórí òun àti ìyá rẹ̀ oníṣẹ́ mú wà ní ìtumọ̀ ẹ má ti di pẹ́pìn tẹ́ ní ẹ̀lọ́fẹ́ ní ìṣẹ̀lẹ̀ ti ìsìlámù ẹ̀sìn gómìnà ní báńkì lọ́mọ nígbà mọ́ ní o wọ́n lọ́mọ owó ti ìdílé rẹ̀ lọ́sọ̀ ìgbà ìyáàmù pé mo kò kọ́ wáyé wọ́n pé mo kò ní owó ní àwọn ìyá rẹ̀ gbogbo ní agbára ìrẹsẹ̀ gbogbo ní láti ìdílé rẹ̀ fẹ́ẹ́ tó òṣèré ìpinnu láwọn ìrírí tó ń ṣe àtúnlẹ̀ pé ẹ̀sìn tí yàrá ń sìn ìlọ́run náà ó sì wọn lábúrò kan òkèrè bẹ́ẹ̀ ni ìyá wọn kò sí ní ìyá pẹ́kẹ́tẹ́ ìlọ́kọ̀ nígbà pẹ́kẹ́tẹ́ ìlọ́kọ̀ ó bí àwọn ọmọ àwọn pẹ́kẹ́tẹ́ ìlọ́kọ̀ bàtà báwọn ìyàwó ti máa wọ́n gbàgbé àwọn òṣèlú tí a fẹ́ fẹ́ sẹ́yìn ni ọlọ́run ní kẹ́ntì ò ní wọn dé ẹ̀sìn náà là gbogbo àwọn pátá ní ìbẹ̀rẹ̀ yìí máa gbòòrò ayé gbogbo àwọn pátá etí ò sí ìfojú ó ti ń lọ ìmárùn pátá ojú lè kan lọ́jọ́jọ́ kódà ọlọ́run padà lọ sábàdì àtọ́kọ́ kìíní àtọ́kọ́ kìíní láti gbóyún ó sì lè láti fẹ́ràn èkejì tí ìbẹ̀rẹ̀ ayọ̀ lọ́kàn àti láti yọjú èèyàn ti pé aláàtúntì ìbẹ̀rẹ̀ ayọ̀ ní ní má sọ fún ìbẹ̀rẹ̀ mi ẹ ó ti lọ́wọ́ máa jẹun ó ti lọ́wọ́ máa ẹni ní orí mi náà lè ní ẹni ìrẹ̀lẹ̀ pẹ̀lú òsì ìgbọ́jọ́ mi nìkan láyé ní ara ẹwà lọ́sí pé ní màá jẹun máa kí ìmọ̀ ọ̀gbẹ́ ìrẹ́ nìkan lè tó lè rìn kalẹ̀ ọlọ́mọdé ìmọ̀ kí á wá fún wa tó jẹ́ òṣèlú fún ìjẹ́ إنه خسفة من هذه ولا تنكر المشركات حتى يؤمن ولا تنكر المشركين حتى يؤمن إلى الفرد ولا تنكر هذه حتى يؤمن والأمة مؤمنة خير من مشركة ولو أنزلتكم يعني فهو الزمان جاي ثم يزلت الإسلام فنحن نتجاوز kẹ wá lọ fẹ́ ní tó jẹ́ ọdún kẹ lọ fẹ́ lóbìnrin kẹ fẹ́ níyàwó olóòrè fún ìjà fẹ́ ní òkúta ìlú. Ráyà tí wọ́n bẹ́ẹ̀ nù Kùránì mi fi rí àlèyé òmùmọ̀ ní ìtàlákùn wọn wọ́n ní ìlú ìgbà. Ilá máa lọ láti ẹ̀rọ lọ́wọ́ ìyàwó sí ìjẹ́yà yìí. Òyìnbó náà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí alẹ́sẹ̀ àwọn amòkúta èyí tó àwọn amòkúta ìgbà gbogbo ìṣúná àwọn amòkúta ìgbà jẹ́ tẹlifíṣíọ̀nù lẹ́gbẹ̀dẹ̀ tó ìsìláàmù náà ti ṣàfihàn ẹ̀sìn wọn náà ti ṣàfihàn ọtí wọn náà ti ṣàfihàn ẹlẹ́dẹ̀ jíjẹ ẹgbẹ́ bí ẹrú ní láti wà nídàrú ìsìláàmù láyé lẹ́nu gbàgbọ́ iná àti ìdájọ́ ti wà lẹ́sùn náà ó fi darí bá rẹ̀ wà lẹ́sùn náà. أسأل الله إليكم ìlú akúrọ̀ọ̀sùn ìlú ìjọba àwọn olùkọ́ ọkọ̀ síwájú rẹ̀ ọkọ̀ wọn lẹ́sẹ̀ lẹ́nu ìlú tó ń gbé olójú pátápátá kò sọ́rọ́ tó ná ìdá ọ̀nà bóyá àyà náìjì wọn náìjì kò náìjì náìjì wọn ọmọ bìyà rẹ̀ lọ́jà àdúrà tẹ̀lé ní àmì إنما الخمر والميسر والأنصاب والأزلام رجل من أمر الشيطان فاستنزلوا لعلهم يسلمون إنما يريد الشيطان أن يوقع بينهم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله ويقوم بالله وهل أنتم مسلمون؟ لنقول ọtí mímu àti tẹ́tẹ́ títa wọ̀lẹ̀ àǹtọ́ àwọn èyí táwọn ọ̀sẹ̀ òṣèlú tí a kọjọ tí a ń ta kólé lórí tí a ń pè lórí ìgbà wọlé azlan àti dídáàtì kọjá ìlú kẹkẹtàjọ pé ríjì fún ìdọ̀tí ni ẹgbẹ́ ni iṣẹ́ ìkù ni ọ̀sẹ̀ ìwò ọlọ́dún ìlú ìlú làálàkùn tó ti lọ́dọ̀ nù kẹjọba ìjọ tí ó gbé ọwọ́ àgbọ̀ tí táàbì jìnnà sí òní ìdẹ̀mọ̀ yòrí ìṣẹ̀lẹ̀ ọ̀nà èròǹgbà ẹni èròǹgbà ẹ̀fọ́n tó fi ní ọmọ ìmọ̀tí ẹ̀mọ ìgbàfẹ́fẹ́ ọ̀fẹ́ dọ́ta dọ́ta àmàlà bàbá tí ìwà ìdílé rẹ̀ ṣẹlẹ̀ ní màmá ara ń fi sílẹ̀ ẹ̀rí ẹ̀ òní orí ọ̀nà làákẹ́ ọmọ kú ẹ̀ lórí ilé ẹ̀rí ẹ̀ nínú ọ̀ká yàrá ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlọ́sẹ̀ rẹ̀ à ṣé mo bá ti dọ́ta lọ́sẹ̀ ayé wọn lọ́sẹ̀ kátàkátà láti ẹ̀ láti bẹ̀ ní ọjọ́ nílẹ̀ ẹ̀dá ní wọn ọ̀nà tọ́wọ́ tó tà lẹ́ àti ọ̀gá rẹ̀ olùtẹ́tẹ́ náà ẹ̀jẹ̀ máa ń jẹ owó rẹ̀ lọ owó kọ́kọ́ ẹ̀kọ́ lọ́sí ara owó bá sọ ọ̀nà ìdílé tẹ́tẹ́ ìdílé tẹ́tẹ́ ẹ̀ wọ́n jẹ owó bá sọ ọ̀nà wọ́n jẹ tán ó ló máa ń lẹ̀ sílẹ̀ wọ́n ń jẹ ó lè bàbá lẹ̀ wọ́n ń jẹ. ẹ̀wú ọ̀run rẹ̀ pínlẹ̀ rẹ̀ wọ́n tún jẹ ọ̀gbẹ́ni tó wà sọ wà ní yọ ọ̀sẹ̀lẹ̀ lọ́lọ́dọ̀ ló ń bá àǹtùn ìgbàwó ẹ̀ jẹ́wọ́ àbẹ́ ìjẹ́wọ́ ẹni tí ń ta tẹ́tẹ́ lọ́wọ́ òlò kò lè rojú kírun èké yọ ọkọ̀ ní yí fóònù àti ọlọ́run yọ ọkọ̀ ní yí òun jẹ́ rántí kírun sẹ́ńtì mo ti dìbò àná tí làkà ìrẹ̀ ti kúrò jẹ́wọ́ àná ti pé èyí ó kírun àbẹ́ni tí ń ta tẹ́tẹ́ lọ́wọ́ bí a máa jẹ lọ́wọ́ yìí kò lè rántí kírun jíjẹ́ ìtọ́jú kẹ́kọ̀ọ́ ayé tó jẹ́ ayé àkókò tán yẹ̀mẹ́ tó jẹ́ ọ̀nà rárá òdòdó yìí àwọn kan tẹ̀ sí wọn lẹ́sàá lẹ́sàá lẹ́sàá ìyẹn tàbí lẹ́sàá àwọn kan tó wọ̀ lẹ́yìn tó olùdí ìmá ìlú kẹlẹ́ ló wà nílá fún ìlú àwọn yóò abẹ́ ìlú ọ̀rẹ́ o nípa ọtí mímu àti tẹ́tẹ́ títa bí ìdájọ́ wọn sọ fún àpébí ìmá ìlú kẹlẹ́ ló wà nílá fún ìlú sọ fún àpébí ẹ̀sẹ̀ lóṣooṣì ọ̀nbẹ ṣe kí yòó mu sí o àǹfààní sí nbẹ́nbẹ́ níbi kí yòó mu sí àgbéyàn àtẹ́tẹ́ ìgbà ní ọ̀jẹ̀ àtúntò bá jẹ àǹfààní ni àtúntò bá jẹ ọ ìnira ló jẹ ọlọ́wọ́ ayé wa ìtumọ̀ náà àkàrò ní ẹ̀kọ́ ayé ìlú ẹ̀sẹ̀ tí ń bẹ́ńbẹ́ kéyìn oorun sí àti kéyìn ọ̀ta tẹ́tẹ́ ó tóbi pọ̀ ju àǹfààní tó rò kóòrì bẹ́ẹ̀ lọ tí ó dá ìtẹ́sí ẹ̀rọ pọ̀ ìdílé àti ìgbẹ́jọ pọ̀ ìdí wọn á fowó rà lórí ìlà tó níbẹ̀ ń bàtà yà kọ́tọ̀ kalẹ̀ ọkọ̀ ráhùn ìlẹ́dọ̀ ọkọ̀ ọ̀rọ̀ níbẹ̀ wọn bá tó tó nípa ọ̀yà ọlọ́wọ́ anígbẹ́tọ̀ látàkùn ọ̀gbọ́n sọ látàwọn tó ń bọ̀ àtàkà àdàmú àtàkùn lónìí ẹ má tó mọ́ sí o ẹ má tó márùn-ún kíkí o lóògùn nígbà yẹn kó tó ti àkókò nǹkan ìjọba kò sí ẹ̀yìn àkùnbá ni ó bu yóò fi dá lójú rẹ̀ kó tó di àsìkò tí ó rìn nígbà wò pé àwọn bá fi lọ́ọ́ bẹ́ẹ̀ ń lọ wò ní ìpínlẹ̀ láyé àbáyá tí mo ń àgbà ẹ̀ǹtà ẹ̀ǹtà ẹ̀ǹtà ẹ̀ǹtà àwọn ìyàwó ìyàwó ìyàwó báyìí ọjà mọ̀ ó ní ìbéèrè ìbéèrè wípé ẹ̀dọ́ kò kí ni àwọn olùyẹ̀kẹ́ kí ni àwọn ọ̀nà àti ọ̀nà àbáyọ kí wọ́n fún ọwọ́ ìlú máa ń tọ̀tọ̀ ọ̀rọ̀ lórí ìfọ̀rọ̀ ẹni sílẹ̀ lórí ìgbọ̀nàmọ́ná láàárín ọ̀hún. ìkíní ni pé ìkíní náà kúlùmẹ̀lì àti ọkùnrin tí wọ́n fọ̀rọ̀ àwọn sílẹ̀ èyí tí máa ń lò lẹ́nu ìbáni ìwúlò jẹ́ dandan ìdílé ọkùnrin sílẹ̀ ìbáni olè dé ìwọ̀ ìbáni kí ni ọkọ̀ ọ̀lẹ̀ ọ̀dà àjò kéèyàn wọn àtìlé lọ ìdílé kẹrin kéèyàn bàmára nǹkan ti wà olóore ju kéèyàn kọlọ ìka mú pé ìgbàdí yàn lẹ́tọ̀ yálà ọkọ̀ lẹ́nu ọdún tó yẹ kó lé ìlú lẹ́tọ̀ gbogbo ẹ̀ láwọn ìbàjẹ́ fún ọ̀rọ̀ mi. àdéhùn kan fẹ́ tó tẹ̀lé àdéhùn àwọn àfáà ní ìgbà ọ̀rẹ́ ìgbìmọ̀ ṣùgbọ́n tí ìbá ronú sí àwọn ayé àlùkòrán àtàwọn àdéhùn ní náà tó wá lórí ìgbàlá ìgbìmọ̀ náà lọ́dà kí ni àdéhùn ẹni pé ní àbùgbọ́dọ̀ ìṣàdá àdéhùn ìdàgbà ọ̀rẹ́ ìgbàlá kù yàrá ń tọ́nà ọ̀gá tó ṣe lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n náà ọ̀gá kúrìlà ìjùlọ òní kí ni ọ̀pọ̀ ìdàgbà lọ́wọ́ sọlá ìgbésẹ̀ ọ̀kẹ́yìn pátápátá ìlọ́jẹ́ ẹni pé bí ọ̀bá rí ojútùú kankan náà ẹni kó máa ń tán sọlá kí ẹni tí ẹ̀ka náà ń sáré kó tún nínú torí ewu ìtọ́rọ̀ ọ̀nà fọ́mùlà àti ìfọ̀nà kọ àwọn sílẹ̀ tí ọ̀bá yí ìfọ̀nà ní ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìfẹ́ òfin yà òun tó bá ti fi lọ́mọ ẹ̀ náà àwọn akọ́wò ní tẹ́lifíà wọ́n ka sọ̀lá ọ̀hún okùn bàtà nínú àwọn ọ̀gbà tí ìgbẹ́kọ̀ wọ́n lẹ̀ ní. Ìgbẹ́ ìkànnì àwọn ọ̀nà ìkànnì àwọn ọ̀gbà tọ́mọ máa ń ya tọ́ọ̀dù tọ́mọ máa ń ya àpáǹdé tọ́mọ máa ń ya kànáńgbẹ́jẹ́ rẹ̀ mọ́lá lọ́wọ́ jẹ́ pé téèyàn bá ọ̀rọ̀ yẹn sẹ́yìn àwọn ìgbésẹ̀ ìṣẹ̀lẹ̀ àkọọ́lá kàní ìkíní fààyàn lọ́wọ́ náà ẹ̀ṣẹ̀ wà lọ́wọ́ wájú wájú tí ó bàbá wájú owó náà tó nà lọ́wọ́ yẹn lórí ìgbésùn ẹ̀nà lórí tí ọ̀gá tó ń bọ́ wájú owó náà ẹ̀bá wọn wí tí ọ̀gá tó ń bọ́ òbí ìrìnàkùn tí kàtàlá kú tí ọ̀gá tó ń bọ́

láti fi bọ́yá kí wọ́n yà lọ́ba ló rẹ̀ nípa ìdílé ẹgbẹ́ tí a ń lò lọ́lẹ̀ láti fi làákà ìfọlọ́ ọ̀dà àpò àkọ́kọ́ tẹ̀ wà wáyé. lọ́ba yí padà tó jẹ́ pé obìnrin tí wọ́n bá sọ ọ̀lẹ́ ọ̀rọ̀ bí ọkọ ní àti ìfẹ́ tó ṣe àyíká nǹkan kan ní bí ọkùnrin nǹkan ní rí lára ìyàwó rẹ̀ tí ọ̀sẹ̀ lọ́rùn tó bó tilẹ̀ pé òṣìṣẹ́ náà sọ pé láyé fọ́ọ̀kù wọn kò ní mọ́ ní nàìjíríà ìkẹ́rì àbí ni olùkọ́ ọ̀dì àbí ni àkọ́kọ́ ọkọ̀ kan kọ́mọ ìyàwó ẹ̀ lórí kápò tiẹ̀ kápò àwọn ọ̀wà kan bẹ ní lára rẹ̀ tó kórìíra yóò náà ọ̀wà kan ètò ìdòwò náà ìyẹn ò lè jẹ́ hundred percent ìyá ọmọ orílẹ̀-èdè ìjọba hundred percent ìjọba ní mo lè sọ̀rọ̀ láwọn ìmùdílé ní àtọ́nà ìlú èyí ò wọlé yìí náà èyí ò padà láyé tó kọ̀ọ̀ wá sí àbí ó ti rí dà ló yí padà náà nígbà lákọ̀ọ́kọ́ tí ò bá yí padà yóò tó kọ̀ bá ní tí ò bá tún wá yí padà wá ò wá dá àtọ̀lábù kọ̀ọ̀kan àìsàn àkùnrin máa ń rún ọ̀rọ̀ ìlú. Kọ̀wá òṣèlú gbogbo ọpọlọ ọpọlọ gbogbo ẹmú ìyàwó ẹ̀ka ju yàrá kù pọlọ ebi tó ní kàn ju mi ebi ọ̀sẹ̀ kọ ebi òwò ebi mi òwò ọdún dàgbà ebi àti báàbò mi àti ìbáṣe pọlọ lẹ́ẹ̀kẹ́ mi tọkọ lẹ́ẹ̀kẹ́ mi ẹ̀ẹ̀kẹta ìrònú ti dáadáa ìtàkùn mi máa ní kó àwọn tẹ̀sílẹ̀ yẹn bí ẹ̀sán súnlẹ̀ wọn bá jẹ lọ èyí dáadáa. Bẹ̀rẹ̀ ni pé ẹ̀hán ìyẹn jẹ́ ìdíje yìí àti ọ̀gá ìlú ìjọba. Àwọn tí wọ́n máa ń pa pọ̀ láàbò pọ̀. Lára tí máa ń pa ni pé ìkíní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀gbìn tó jẹ́ oríṣi ẹ̀kọ́ yẹ kó ti kọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ló ojúṣe àti ẹ̀tọ́ bẹ́ẹ̀ kó ṣe lórí ìwọ̀n. eléyìí náà máa ń pàṣípọ̀ láti ọ̀rọ̀ ọ̀nà. lára tí máa ń fà á báyọ̀ obìnrin ó mú lẹ́nu ìjà ní bí ọ̀rọ̀ ní gbogbo ìgbà eléyìí náà máa ń fà á. bí akájọ ìpínlẹ̀ ìjọba àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ألم يكن ذلك ان اليهود والنصارى والشيطان والمسلمين فلهم رحمة فلا يجوز ولا يكن لهم رحمة ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ألم يكن alaikum salam a'a ya ajibu